إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيد عنها إلا هالك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 ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه والذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به هدر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أريد أن يدعو الله

a sì wà lórí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrìnlá tá ní alìmọ̀rọ̀ muraqaba ìmọ̀ sọ ọlọ́run bá ọlá náà ní máa ṣàkíyèsí òfin ọlọ́run àti ìwọ ọlọ́run àti ìbáàdà tí èèyàn ń ṣe fọ́lọ́run sì máa tí òun ṣe ní gbogbo tó sì ń àkọọ́lẹ̀ rẹ̀ jẹ́ kí wa kí dáa tó sì gún régé lábẹ́ ilé ìdájọ́ wa sọ wípé ìpele mẹ́ta ní ń bẹ fún muraqaba ìpele alákọ̀ọ́kọ́ oní ọ̀nì muraqabatul haqqi ta'ala fi sayri ilẹ̀ ìrìn àjò táà ń ṣe lọ bọ́lọ̀ yìí táà ń ṣe kìràkìtà káma sọ ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá àti gbogbo ń táà àti gbogbo ìgbésẹ̀ táà gbé àti gbogbo ọ̀rọ̀ táà àti gbogbo wà táà eléyìí ni ó jẹ́ kí ìbáadà àwọn olùdá wọn náà bà lè ọlá ẹlẹ́ẹ̀kejì muraqabatu nazari al-haqqi ilayk kọ́ máa tàkíyèsí pé ọlọ́wọ́ bà ọlá ó ń náà lórí tó ń ṣe ṣùgbọ́n bó ọgbọ́dọ̀ fi àtakò ọgbọ́dọ̀ nínú tó fi máa sí lọ nìyẹn pé ọmọ òní máa takùtọ̀ ti ọlọ́ọ̀bà àlèkè ọlá ọ̀nà olú òní wá gbà máa takùtọ̀ lọ́wọ́ ó náà lè bèrè ìrọ́ọ̀dì alẹ́lẹ́ ìtọ́rọ̀ ní máa tẹ́ríkù bí àtakù àti àgọ̀ tí ń fún àwọn òmùgbò èèyàn tí ń takùtọ̀ lọ́wọ́ kò ní sínú wa tiẹ̀ orí eléyìí náà ni adé ní a ti ń àlàyé rẹ̀ lọ ni ó fún ẹrú eru sin ọlọ́run láti fi ìtakùsí ọlọ́run bá lè ọlá ti ti ìtakùsí ọlọ́run bá lẹ̀ a ní yọ ọrọ̀rùn fún bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé lọ́wọ́pọ̀ láàrin àwọn èèyàn títí ń sẹlẹ̀ láàrin wọn lọ́tún lọ́sì jẹ́ ẹni tí ọlọ́run bá bá dáàbòbò ó náà ní ìdáàbòbò ọmọ wà fún àwa ní ojúkọ̀nà tí àwọn èèyàn bí ń takò ti ọlọ́run ojúkọ̀nà mẹ́ta ni èèyàn gbọ́dọ̀ jìnà sí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kí ìbáadà rẹ̀ kó lè bá àpòyé alákọ̀ọ́kọ́ ni al-i'tiradu ala asma'ihi wa sifatihi bi shubahil batila ní máa ṣe àwọn ìrújú tí ò tí irú ẹni bẹ́ẹ̀ ó ti sọ̀rọ̀ ẹ̀dí káfìrí ó ti kú lójú ọ̀nà ọ̀tọ̀lọ́run ẹlẹ́ẹ̀kejì tá a wà nínú ẹ̀ táwọn sàlàyé lọ ní àná ó náà ní alẹ́ ìtìrọ́dù aláṣẹ́rì ti yí wa amúrù kéyìí ó dìrẹ̀ sí máa tako òfin ọlọ́run àti àṣẹ rẹ̀ tọ́pa yẹn lọ́wọ́ ní àwọn èèyàn jẹ́ oríṣi mẹ́ta lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ nú àwọn èèyàn yẹn alìmọ̀ọ̀tẹ̀lẹ́dún àlẹ́ ìbí ara ìhìn wàkìsátìlì àwọn èèyàn tó ṣe pé ìròrí wọn lásán àti káfí yanṣọ òsùn nǹkan táǹpé ní kìíyà oní àní wọ́n fi ń takùtọ̀ lọ́run ọmọ ọwọ́ ahun débi pé wọ́n ti di ìbà ìyóhùn kò sí tí ọ̀lẹ́tọ̀ lọ́dọ̀ ti wọn tí wọ́n bá ti gbé nǹkan síwájú fi ń sùn bóò ni wọ́n ní nǹkan ó ṣe tẹ̀lé wọn lọ́wọ́ nìkan wọ́n mọ̀ wá wọn ọba àwà ti tọ́lọ́ wọn ọba àmọ́ ti tọ́lọ́ nǹkan kàn wọ́n látara abẹ àwọn nǹkan ọba ti ní ìwọ̀ wọn mọ̀ sí ní ẹ̀tọ́ àwọn ntọ́lọ́ ọba ti ní ẹ̀tọ́ wọn máa sọ di èèwọ̀ ntọ́lọ́ fi gbàdéke sí àwọn ó túlẹ̀ ntọ́lọ́ ń túlẹ̀ tí ó fi gbàdéke sí àwọn ó gbàdéke sí eléyìí báyìí oná ni wọ́n fi máa ya ọlọ́run anírú àwọn báyẹn wọ́n yé ṣe ara iyyaka na'budu wa iyyaka nasta'in àwọn yẹn wọ́n máa ṣe ìsìláàmù kí wọ́n tún máa ṣẹbọ mọ́ wọ́n máa ṣe ìsìláàmù yìí dán wà lọ́wọ́ wọn ìsìná ni àgbèrè ni ìdìbò ní owó èlé ni àjẹpọ̀mọ́ra wọn tí wọ́n sì ní kàṣẹ àràmù bẹ́ẹ̀ náà ni tẹ́tẹ́ títa wọ́n mọ lùgbàdì ẹ̀ tí wọ́n ti ẹ̀ ní wọ́ọ̀rì rárá rárá àwọn yẹn náà làwọn tí wọ́n mọ̀ sọ pé ìsìláàmù ó ń kó ìfàsẹ́yìn bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́nu tí wọ́n tó sì jẹ́ pé ìsìláàmù gan ló mú ìtẹ̀síwájú bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ti bí tẹkinọ́lọ́jì bá ti dìbẹ́lọ́pù tó tá a bá ti rọ̀ fún ẹ̀sìn a lè jàǹfààní ẹ̀sìn yẹn dáadáa gẹ́bọ́lọ̀ ọba ti sọ wípé wà láwí sàkọ́mú alàtọ̀rí kọ́tì látàínà ọmọ àǹgbàdàkọ́ ní ṣúrọ́tì dín àyà ìkẹrìndínlógún ọlọ́run ní táwọn ènìyàn bá dúró tọ́ lórí iná ni wọ́n máa mú àǹfààní láíláí ni wọ́n máa jẹ látara ìsìn tọ́lọ́run ìbẹ̀yẹn la kù sí ní àná àwọn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí ń takò ti ọlọ́run bá àlekè ọlá òun náà ni àwọn tá a pè ní al-mu'taridun ala haqa'iqil imani wa shari' bil adwat wal mawajid wal khayalat wal kushufat al batila ash-shaytaniyya àwọn èèyàn tó ṣe pé wọ́n ń takò tọ́lọ́run wọ́n ń takò àwọn pápá ìtí ń jẹ́ iman nínú Islam ìtí ń jẹ́ ṣẹ̀ríyà nínú Islam ìtí ń jẹ́ òfin tọ́lọ́run wọ́n ń takò pẹ̀lú bí kí wọ́n sọ pé àwọn lálàá àwọn rí nǹkan kankan ìwòye tàwọn àwọn tẹ́lọ́ ń débẹ̀ àwòjíjí kan ṣéwù kan ni ọ sọ fáwọn ànábì ọlọ́nkan làwọn rí oorun gbogbo ránran báyìí wọ́n fi máa takùtì ọlọ́run ọba èyí tó jẹ́ pápá ìmáyà àti sẹ̀ríà Islam àwọn yẹn wọ́n sọ pé lọ́jẹ́ pé wọ́n máa ṣe sìnà wọ́n ní pé ọjọ́ sẹ́yìn oníṣẹ̀ríà ló fi jẹ́ sìnà nígbà ọjọ́ pé bọ́ọ̀hìn ilẹ̀ máa ń gbé kí báàtì ní ń ta wọn àlàálì tó wà lára obìnrin yẹn làwọn ń cháàjì ẹ̀ ń tà wọn kìí ṣe sìnà lọ́dọ̀ ọ̀tà wọn àwọn ní wọ́n tó wọ́n ṣe àdékèrè tí wọ́n lẹ́mìí gbé àwọn tí wọ́n àwọn tó ṣe pé ojú kòkòrò tílé ayé iná ní ń bẹ fún wọn ìṣesí wọn òun náà ni pé wọ́n máa yapa ìtọ́lọ́wọ́n bá ń fẹ́ pẹ̀lú àyà rẹ̀ tó sọ̀kalẹ̀ nínú Qur'an àti ìtọ́wànú àdìsá Ànábì wa sallallahu alaihi wasallam wọ́n ti sẹ́rí kú òun bí pápá ẹ̀sìn ìtọ́lọ́run wọ́n sì nígbàgbọ́ wípé ìtàwọn wà lórí ẹ̀rùn gan-an ní máwọn súnmọ́ lọ́run làwọn fi ń di wòlíì làwọn fi ń di wàlíyù lórí jẹ́ pé ẹ̀ ń bá tẹ pẹlẹmọ́tọ́ lọ́run ni wàlíyù ọlọ́run wàlíyù ọlọ́run ti ṣe sí ẹni ọlọ́run kan ó gbèlérí yẹ́wà ni ẹ máa pín wàlíyù ọlọ́run àbí ọmọ pín wàlíyù ọlọ́run bí kò ṣe pé ti súnmọ́ ọlọ́run tó láàrin ìwà àtọ́lọ́run náà lọ́wà nígbà àwọn èèyàn bá ti rí àmì rẹ̀ lára rẹ̀ wọ́n mọ̀ pé súnmọ́ ọlọ́run o mọ̀ kí ọlọ́run máa polongo fún wọn àlẹ́ ranjú tí wọ́n wá nǹkan kan ni ló jẹ́ wọ́n ti wọ́n ti lọ́dọ̀ tí wọ́n ti wú òkú ẹ̀sìn wọ́n ti jẹ́ kí àlàámọ̀rí ó tún rújú tẹ́ bá lọ bí ìsìnkú wọn wọ́n sọ wípé àwọn oníṣẹ̀ríyà wọ́n ti ṣe fihan tán àwọn aláwọ̀ oníhàkíkà àwọn abẹ́ ti tààrí ní ìbámu sí ojú ọ̀nà tí wù àwọn wọ́n lè pe tìjárí míì náà wọ́n lè òkú sí ìdíwọ̀n lè wọ́n tún ti ń ṣe nǹkan míì níbi pé wọ́n ń sin òkú ní ìtọ́japa sí ìtí ìsìláàmù mú wá wọ́n sì pé yùn gẹ́gẹ́ ní inibàtì ní irú àwọn yẹn wọ́n fẹ́ wú ẹ̀sìn pátápátá ní tí ìbá ti pé ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá ó ti dá àwọn ẹ̀dá kan fún ẹ̀sìn rẹ̀ sọ́yẹ́ pé àwọn yẹn wọ́n máa dúró tì gẹ́ bó ṣe wà náà àdìsí ànábì wa sallallahu alaihi

ó kírun kírun kírun kírun kò fi kílẹ̀ tó fi lọ́dọ̀ lọ nígbà tó bá tó fún ròdùnú igbó òun ti sàmójúkú ẹ̀ṣẹ̀ rẹ̀ fún èyí tó fi tẹ̀síwájú àti èyí tí ó tún sẹ̀ síbẹ̀ náà ó tún lékún ní ìsinlọ́ ah, tí wọ́n lọ

àwọn tó lè pé ìlú àti gángan ni wọ́n kò lọ lé ọlọ́run àti jìtá wọ́n wà jú wọn láàájú wọn tẹ́ra wọn lọ́rùn ọba tún padà ní wọ́n làwọn ti lọ sí jọ́sìn èkí e, e, ni a fi yàtọ̀ fáwọn ẹ̀yẹn kọ́lọ̀ nǹkan sọ wa o kọ́lọ̀ mọ́jẹ̀ kí iye wa rá o ẹ̀bí ìgbà tí èèyàn rá ni kí yóò lóun lu bàndírì òun lu ìlú ìlú ìlú lòun wá ń súnmọ́ lọ ẹ̀sàn jẹni àti gbogbo àlà oríṣiríṣi irọ́ wọ́n wà fi ṣẹ̀rí àti wọ́n fi ṣẹ̀rí ilẹ̀ wọ́n lè lágbájá báyìí láwọn rí lójú ohun ibi wọ́n àmọ́ ti tẹ̀yí lórí ẹ̀sìn ìsọlọ́run ìrégbèlè gbogbo ẹ̀yìn yóò ti bá ti ń lálà tí ń tẹ̀lé aláhùn tí aláhùn fi yapa ṣẹ̀rí ọlọ́run kẹsìn lọ tó ṣe ìtàn èṣù ní bẹ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ọlọ́run kọjá wá yẹ èṣù o nínú nínú àsọ́gbó wọn àti rọ́pípa àti àdáparọ́ wọn nínú àwọn tí wọ́n jẹ́ sòfíyà tìjàníyà tí wọ́n jẹ́ra tìjàní tí wọ́n ṣe tí láwọn láàrú ojú ọ̀nà ìbámu ahmadu tìjàní inú tíra àwọn tó gbajúmọ̀ táwọn tí wọ́n ń pè ní Jawahirul Ma'ani èyí tó ṣe pé Ali ọmọ harazam harazim oná ló kójọ ọ́n sọ nínú tíra yẹn ike inna limarrata alwahida min salati al-fatih ta'dilu kulla tasbihin wa ka'fil qawl wa kulla dhikrin wa tí wọ́n pa ilé náà ni bàbá wa mahad kọ́lọ̀ ń kọ́kẹ́ wọn tí wọ́n kà nígbà tí sọ tí wọ́n wá lọ òwò tí ti bánu jàwálù màálí àtijọ́ náà wọ́n ti ti àwọn pé irọ́ ó ní ẹ̀ẹ̀kan péré ti tí a máa kà láwọn ó ló ṣe déédéé gbogbo tẹ̀sílẹ̀ gbogbo ìwé lọ́ọ̀bá máa ti bá ń bẹ pátápátá ní gbogbo ayé àtọ̀run

kò sí láàká ìkan tó ní àlàáfíà tí ọgbà agbó ilé tó ní jẹ mùsùlùmí àwọn èèyàn wọn wọ́n sọ ike, tí ń táwọn rí tó bá ti lè takò ti ṣẹ̀ríà ń táwọn rí ní ó lékè ṣẹ̀ríà ó gbélé lẹ́gbẹ̀ẹ́ kan ni wọ́n sọ pé yìí zọ̀hìrí zọ́hìrì náà sọ kòrò àtàdé ìṣẹ̀lẹ̀ máa bá ti ń fi eh, pé pàápàá nípa wọn èyí tó jẹ́ pàápàá ìmọ̀ làjú níta wọn eh, ìgbà míì wọ́n mọ̀ wọn wé ìtọ́tẹ̀lẹ̀ láàrin Musa àti eh, wọ́n mọ̀ sọ pé ìtọ́tẹ̀lẹ̀ láàrin Musa pé ni Musa gbé káàkiri àwọn ànábì ọlọ́run pé ẹ̀kọ́ eh, ǹgá lọ́mọ pápá tí ń tẹ́lẹ̀ kìí ṣe Musa ọ̀rọ̀ sọkúsọ lélẹ̀ eh, tí in ti Musa ṣe o ó túnmọ̀ pé tá a gbọ́dọ̀ mọ̀ fi sin lọ́run lóṣù eh, kìí ṣe bí Khediru yọ ìyẹn mọ̀ fi sin lọ́run láti bí Khediru yọ mọ̀ fi sin lọ́run nìkan náà mọ̀ wọ̀ Khediru ní wáyù látọ̀dọ̀ Ọlọ́run lórí tí ń ṣe Musa náà ti ní wáyù látọ̀dọ̀ Ọlọ́run lórí tí ń ṣe wáyù tọ́lọ́run fún àwọn ànábì Ọlọ́run onírànlọ́kàn wà kìí ṣe ìmọ̀ kọ̀kọ̀ míì tọ́lọ́run fún àwọn ẹ̀dá míì ẹ̀yin ò sì ní mọ̀ pọ̀pọ̀ kankan bí èsì pé àdáparọ́ iná ní tẹ̀ǹṣe àwọn ìran kẹta nínú àwọn tí a ń takùtọ̀ lọ́hùn òun náà ni al na ala shar'i Allahi wa amrihi bis jaira allati li arbab al òun náà ni àwọn èèyàn tó ṣe pé wọ́n ń takò òfin àti àṣẹ rẹ̀ nítorí òṣèlú àbòsí tí wọ́n ń ṣe àwọn rẹpẹtẹ ẹni tó ẹni tí òpèrè mùsùlùmí bẹ́nu wọn tó jẹ́ pé wọ́n gbé òfin ọlọ́ọ̀bà àlékè ọlá tó ní déédéé nú ó kan ẹ̀ẹ́tílé ayé ni wọ́n gbé síwájú ọlọ́ọ̀bà àlékè ọlá ó sì ti kì ń lọ pé òfin tọ́lọ̀ ní ká máa lò ọlọ́ọ̀bá ń sọ fún wa in hakamta fahkum ọlọ́run ní wà ní hakamta tó bá ti ìdájọ́ láàrin àwọn mùsùlùmí àtàwọn káàfì fákún bainahum bil qisti máa ti dájọ́ láàrin wọn pẹ̀lú déédé inna Allaha yuhibbul muqsitin ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá ọ̀fẹ́ràn ẹni tí bá máa ń ṣe déédé àti àwa nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá náà ní ìfẹ́ ìfẹ́ ti ẹ̀rọ pọ̀ mọ́ ẹni bá ń ṣe tọ́lọ́hùn ẹ̀ bá ń ṣe déédé tó ń ṣèdájọ́ déédé tó ń ṣe òṣèlú déédé òun náà ni ọlọ́run bá àlejò ọlá yóò nífẹ̀ẹ́ rẹ̀ kò sí déédé kàtàmbì kan ilé ìpé ìtọ́lọ́run bá àlejò ọlá tó bá gbé kalẹ̀ ní òfin òun náà wà ń ní Suratul Maida aya 50 wípé afahukmul jahiliyyati yabghun wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun ọlọ́run ní afahukmul Eh, sójú wọn wá fọ́ ní kíni ń wá kí kíni ń dààmú kí sí afáfọ́kún lè jàhílíyà ti yẹ gbogbo sí ìdájọ́ jàhílíyà ìdájọ́ ọgbà kan ìgbà tí ò sí Islam ṣe ni wọ́n ń wá kí ni wa man ahsanu minallahi hukman ta ní fi dá ní ìdájọ́ ìtọ̀ omi yìí kan tó lè pé wọ́n máa mọ̀ dájú nípa ọlọ́run ọlọ́run sì ti lórí pé ẹ̀yìn yóò tí ọba lò òfin tọ́lọ́run alábòsí ni kòkí ni káfìrì ni kò sí kẹta tó dánú mẹ́tẹ̀ẹ̀ta gbogbo ẹ̀ láyàwó lórí ẹ̀ nínú kùránì ọlọ́wọ́ bá ń sọ fún Suratul 45 ìpè wa man lam yahkum bima anzalallahu faula'ika zalimun ẹ̀ ń bá kọ̀ tí ò pẹ̀lú tí islam mú wá pẹ̀lú tọ́lọ́ọba àlékí ọlá sọ́lá kalẹ̀ tọ́sọ̀ kalẹ̀ fún àwọn ànábì ọlọ́run fáwọlá ìka òmùgbọ̀ nímú alábòsí ni wọ́n kí ní jẹ́ àbòsí ẹ̀hún náà ni kéèyàn ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kéèyàn gbé fẹ́ lómi iná ní jábòsí ẹ̀ ń bá lẹ́tọ̀ọ́ ọlọ́ọba lọ́lẹ́tọ̀ọ́ ká máa ọlọ́lẹ́tọ̀ọ́ ká máa lo òfin rẹ̀ òun ló nímọ̀ sí ń tọ́ bá wa mọ́ ọlọ́run sọ aláyé alámọ̀ mọ́ní kálákọ̀ wà húwà lọ́sí ibùdó kàbíyì ọlọ́wọ́ bá nímọ̀ sí òfin tó bá wa mú ó sì gbé kalẹ̀ ẹ̀yìn yóò tó bá ń fi òfin míì wá dájọ́ sí èsì òfin tọ́lọ́run fáwùlà ìka òmùbọ̀ ní mú alábòsí èèyàn ni wọ́n oníbòòtú ni wọ́n ìwà tí ń wù ó pé ẹ̀tọ́ ọlọ́run fún ọlọ́run bá lè kíọ́lá tí ọba wa sọ pé Islam kò ìfọ́síwẹ́wẹ́ ń fa àwọn òfin kan á sọ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n fún wa ní principles ó fún wa ní ìlànà níbi àwọn òfin kìlọ́sọ̀fù tí wẹ́wẹ́ mẹ́ bí ogún bí àwọn àjèmí inú àwọn àjèmí ó wa ní ìlànà ìtọ́sọ́nà yapa rẹ̀ tá a bá ti yapa rẹ̀ sòfin ọlọ́run lẹ́nu ọlọ́run tó wá fún aláyè pé àwọn míì náà káwa náà máa ṣe ká máa ṣe ìgbìyànjú lórí ẹ̀ ká tó mọ kí lọ́lọ́run bá ń fẹ́ ìtọ́jẹ́ ìpìlẹ̀ yẹn yóò ti wà pẹ̀lú wa nígbà tí ti wà pẹ̀lú wa á kàn máa gbé nǹkan lójú ni wọn tó bá ti wà pẹ̀lú wa ṣùntọ́bà ti lè ṣe ìṣíádù sí àmọ́ sí ìṣíádù sí ọlọ́ọ̀bà àlekẹ́ ọláyò tó máa ṣe wá lẹ́kàn lórí ìṣíádù yẹn ìlú òfin tọ́lọ́run ọjọ́ tó ṣe pàtàkì ọlọ́run tó ń sọ fún wa ní suratul maida aya forty seven ọlọ́run ní wali yahkum ahlul àwọn tá fún injili májẹ̀mú tuntun àwọn tá a fún wọn ṣe yá máa ṣèdájọ́ pẹ̀lú tí ń bẹ́ńbẹ́ ẹ̀tọ́ ti ní àti yí padà kí á dàrú tó àwọn òdodo kan ti bẹ́ẹ̀bẹ̀ fún olú àwọn òdodo yẹn náà wàmọ́ ńlá ń yá fún bí mọ́ àǹzálàlá ẹ̀yọ́wù tí ó bá dájọ́ pẹ̀lú ntọ́lọ́wọ́ bá iná lẹ́nu tó lè pé ìmọ̀ mọ̀ fojú lẹ̀ ìmọ̀ mọ̀ dẹ́tẹ̀ abẹ́rẹ́ tó lè pé ẹsẹ̀ kẹtọ́ bá dá yọ̀ọ̀ta máa tẹ̀ ń fẹlẹ́ mọ́ gbogbo ìgbàlí dídá náà ni bó tún bá lónìí yóò tó padà bẹ́ẹ̀ bí ó tún bá lọ́la yóò tó padà bẹ́ẹ̀ ìyọ́ wa di pé yóò tẹ̀ fi tún bá tẹ́gbẹ̀tẹ̀ lọ́fẹ̀ kan máa ti lọ fásitì nìyẹn kò kí nìyẹn ọlọ́run tó sọ àfọ̀nù rú ẹ̀ ọlọ́run tó ń ṣe kìlọ̀ míì fún wa lórí ilé nínú Suratul Maida àyà 44 ọlọ́run wa sojú ìpéwà máa ń lámúyá fún bí máa anzalallá fáwùlá ìka homolika àfihàn ẹni tọ́lọ́ ń bá ti ìdájọ́ fún tó ṣe agbára fún tí ọ̀wà lò òfin tọ́lọ́ irú àwọn yẹn kèfèrí ni wọ́n hán ọlọ́nkọ́sọ akúmbẹ̀ ọlọ́mọ́sí wọ́n sì fi ń gbé lérí ti ẹ̀sìn tọ́lọ́hun wọ́n ma wá sọ pé ìdáta ara láti síyáta tó wà ṣẹ́rí ọ̀tọ̀ dámnà síyáta tí ó sì lù bá ti tako tẹ̀ríà òṣèlú láti síwájú ẹnìkan gbọ́ lẹ́nu ẹnìkan wọ́n sọ ọ́ fún gbọ́ lọ́sọ kó tó wá sọ lágbà lágbàjá ẹmọ̀ parọ́mù ní àà ní nàìjíríà ti gbanú ẹ̀yìn ọ̀bá parọ́ ní ṣòṣè ní nàìjíríà ẹwù nǹkan ẹwù tí wọ́n sọ di wọ́n sọ irọ́ pípa wọ́n sọ di ara òṣèlú tí èyí jẹ́ pé irọ́ sì ni ìwà wọn náà ní ọ̀dá tí ó jẹ́ pé wọ́n ń parọ́ ọlọ́run kọ́ sọ àdúrà ọ̀ tó ṣèlú bá tako ṣẹ̀ríà ọlọ́run a ti síwájú o olóṣèlú bẹ̀rẹ̀ láti dé òun ti bọ́ ní òṣèlú ló ń ti tilẹ̀kùn pamọ́ ìsìláàmù

ẹ bá lọ ọkọ̀ islam wọ́n ń pè ní àsìyáta tó ṣẹ̀rẹ̀ ìyá òṣèlú ti ṣẹ̀ríà ṣẹ̀ríà náà ló sì gbàmọ́ yé tíra táwọn àfa àdìsẹ́ lórí ẹ̀ islam gan ló lórí òṣèlú anábì sallallahu alaihi wa sallam oníkàánà ti bànú isra'ila tasusuhumul anbiya àwọn ànábì ọlọ́run ní ọmọ ti siyasa láàrin àwọn bàdé ìsìláìlà àwọn ní ẹmú òṣèlú bẹ̀ lọ́wọ́ tánàbí ọlọ́run tó ràn oní ọmọ adarí gbogbo ètò gbogbo ìtẹ́yìn ẹ̀yìn náà ṣe ìtọ́lọ́nfẹ́ ti fáwọn ẹ̀dá rẹ̀ ìlẹ́gbẹ́ akójúkù ìtọ́lọ́nfẹ́ ti fáwọn ẹ̀dá rẹ̀ ìtọ́lọ́nfẹ́ fún iṣẹ́ ìtọ́lọ́nfẹ́ fún owó ìtọ́lọ́nfẹ́ fún ìṣòwò lóríṣiríṣi iná ilẹ̀ wá ti ojúṣe ẹwà gba ti ọlọ́run ṣe ni gbogbo ìtọ́lọ́run gbà tí ó fi dára ni pé ìní ìjà ìlú ìfẹ̀lẹ̀ àríbẹ̀ kọlì ìfà ẹ̀ tí ọjà òde fún mi tí ọtẹ́ tí wọ́n máa ń gbapò fúnra wọn ọ̀fẹ́ dá wọn sórí ilẹ̀ náà ló fi dá ànábì ádámù alayhi salatu wa salam Eh, khilafa ọlọ́run iná ní jẹ́ siyasa fil ard àwọn tí wọ́n mọ̀ nípa òṣèlú sharia eh, bí ibn khaldun ní muqaddima rẹ̀ eh, ibn qayyim nínú siyasa sharia rẹ̀ tó ṣe àtòríṣiṣẹ́ àwọn èèyàn tí wọ́n kọ́ ẹ̀ṣọ́ khilafatullahi ala al-ard ní jẹ́ siyasa òṣèlú ni pé ká ìfọ́lùjẹ́kọ́ náà ó ṣe láwá ṣojú ẹ̀ṣẹ́ ẹ̀yẹ tí ọba ti wá mọ̀ bẹ́ẹ̀ ah, ó ti sorí gbé nìyẹn ọlọ́mọdé asorí gbé o ọlọ́mọdé asiyọ̀rìn rí o

pẹ̀lú yẹn la fi parí abala ẹlẹ́ẹ̀kejì tá a pè ní ìtakùtọ̀ ọlọ́run ìtakùtọ̀ ọlọ́run yẹn inú kọjẹ́ pé àwọn ti ń takò ti pẹ̀lú pé wọ́n máa takò kọ àti tó kọ tọ́ka sí àbí àwọn papa ní ń ìtọ́jẹ́ òfege tí wọ́n ní papa ní ń pè ní àkáì àbí bẹ́ẹ̀ àwọn tí wọ́n tí wọ́n fi ń takòtọ́ lọ́run gbogbo ẹ̀ náà sì lè ọ̀dá nínú Islam ṣùgbọ́n ìtìráàdù tá ń bá lọ lórí pé ìtìráàdù lórí òfin ọlọ́run àti àṣẹ rẹ̀ ìrìn ẹlẹ́ẹ̀kẹta ní tí ẹ̀mọ́ fi ṣe ìtìráàdù tí ó sì gbọ́dọ̀ sí torí

kọ́ máa ṣe kọ́ máa gbára dálẹ̀ lórí tó ti tẹ́lẹ̀ ẹ̀bí ìgbà tí máa ní èèyàn tí ò pé ni gbogbo ìyá kaná àbùdù tó lóun ṣe kò nítumọ̀ nìyẹn torí pé lára ìyá kaná àbùdù wá ìyá kaná sẹ́yìn ó náà ní gbogbo tó bá ti tẹ́lẹ̀ nùgbà láti gbàgbé ọlọ́run ti mímọ̀ sí ó ti kọ́ lẹ̀ ó sì yọ̀ǹda akọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ̀kọ́lọ̀ ń kó fún wa ní máa nìdí bẹ́ẹ̀ o ẹni tí bá wá ń tako tó bá nígbà àti kádàrá ọlọ́run a ìwé ẹni bẹ́ẹ̀ aláìmọ̀kan ni o àìmọye oríṣiríṣi láwọn èèyàn ti máa ń ṣe tí ẹ máa fi ń ṣe àtakò yìí ìbí ìfojú hàn ìbí òfojú hàn ọlọ́run bá lè kí ọlá ó sì dá ìsìn padà tí wọ́n lẹ́nu fún ọgbọ́dọ̀ mọ́ tako tọ́lọ́run wọn gbọ́dọ̀ 49 ọlọ́ni iná kúláṣẹ́ ìní kàlákínà òwe kọ́dá àwọn ọlọ́run gbogbo nǹkan pátá ládá pẹ̀lú jésẹ̀ láti pè gbogbo ẹ̀ka lè bí bá a ti fẹ́ ṣeré ká tó mọ ṣẹ̀dá ẹ̀ ọlọ́run bá adékẹ́ ọlá ó tún sọ nínú sọ́rọ́tù Fusilat áyà kẹsàn-án àti kẹwàá ọlọ́run ní kúlẹ̀ innakum latakfuruna billadhi khalaqal arda fi yawmayn wa taj'aluna lahu andadan dáàlìkà rọ́gbò láàlámì ọlọ́nirẹ̀ òjúsí ọlọ́n sọ fún wọn àyínàkùn látẹ́kùrú nàbílẹ̀ bí kálákálá àrùbọ̀ sẹ́yìn ọwà máa ti àtakò ẹ máa takò ọlọ́run tó ti kú ọlọ́dá ilẹ̀ ẹlẹ́yìn tí yàwó mẹ́ẹ̀lì ọjọ́ méjì lọ́lọ́run fi dá ọ̀tẹ́já lóúnà làwù àndáadáa sọ́mọ̀ ẹ̀dẹ́ ni ẹ̀ tó lè dá nǹkan èmi nù tí bá tẹ̀ ń ṣe nǹkan náà

ẹ máa fi wọ́n fún ọlọ́run fáwọn náà lágbára bí ọlọ́run ọba àlékè ọlá àbílẹ́yìn ọlọ́run ọlọ́run ní dáa nígbà ọlọ́run tó dá ilẹ̀ ní àárín ọjọ́ méjì ẹ ọba ti ń ṣe ìtọ́jú gbogbo ẹ̀dá lórí ẹ àti sàlàyé tọ́pọ̀ lórí في أربعة أيام سواء للسائلين ọlọ́run ní ohun tó ń dá ilẹ̀ ní ọjọ́ méjì wọ́n já aláfí àrọwà ìyàmí ń ha ọlọ́run náà ló fi òkè ló ṣe fún látókè ọlọ́run mú ilẹ̀ ha ilẹ̀ ọlọ́run wá fi rẹ̀ tó pọ̀ ó fi sára amúnjẹ tí ọmọ ẹ̀dẹ́ ìlú ọmọ jẹ àti dábà àti gbogbo tí ń ọlọ́run ti kádàrà rẹ̀ fi ara ńgbọ́ ọba mú àgbàdo wá ó sì ti kò sì sí àgbàdo tẹ́lẹ̀ sọ yóò sì tó di ọ̀pọ̀lọpọ̀ látara wá fẹ́gbìn sórí ilẹ̀ ẹlẹ́ lẹ́yìn tí pé ti ń bẹ́ mẹ́tẹ̀lẹ̀ tí ó jò owó ọlọ́run ti dámọ́ ọlọ́run wá sí lóríṣiríṣi wọ́ká dára fi àpò àtàhà ìtẹ́ ọjẹ́ oúnjẹ pátápátá ọlọ́run bá ti pèsè rẹ̀ sínú ilẹ̀ yìí fi àrùbá àti àyà ní ìtàwà sáà ilé ọlọ́run ní fún gbogbo ẹni tí ọmọ ọbẹ̀ náà tí wọ́n ọlọ́run fún mi ní nǹkan báyìí ara alẹ̀ náà ni wọ́n fi ìta máa yè ní sọ́kò wọ́n máa tó ájú láti ilé ẹ̀sùjú láti ilé òjò tí ń rọ̀ lẹ́hùn ọlọ́run ní ìjẹ mú yín bẹ́ẹ̀bẹ́ ìjọ abájìfẹ́ fi àjẹ́ yín ibẹ̀ náà láti rí àjẹ́ yín kọ́lọ́n kọ́sọ akóbi ìyà ọlá àti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ ìta fẹ́ lò bí náà ni pé ọlọ́run bá

Ee, ọmọ báyàn tó wá fún kádàrà yàn fún kádàrà òní fún yàn ọlọ́ọ̀bà àlekọ́lá ó ti gbogbo nǹkan pátápátá ọlọ́run tó yẹn wà ní sùràtù Fusilat kẹsàn-án kẹwàá ọlọ́run tó ń sọ ní ní gbogbo nǹkan pátápátá

ìtọ́kìn tí bá ń dùn yẹn lẹ́mìí tí ẹ bá sunkún torí ẹ̀ ènìyàn tí ẹ bá sábà tẹ́lẹ̀ tọ́wá lọ ọ̀dọ̀ ọlọ́run tí ẹ fún wa yọ lójú èèyàn ọ̀tá kò ṣẹ̀rí ọlọ́run ṣùgbọ́n kọ́ wá mọ sunkún tún gbá ah, lọ́lọ́ ọmọ sọ̀sọ́kúsọ lọ́lọ́ ti tò yí ọ̀dá o ọlọ́mọ tó lójú àyínlọ́ àdúrà tá a ti ń ṣe gẹ́rẹ́ láti máa ń sọ̀sọ́kúsọ a mọ̀ fáwọn àbá ló pé ẹ bá abẹ́lọ́gbọ́lọ́gbọ́ bá tò lójú ìgbà tọ́lọ́ ń jẹ́ ìdílé àdúrà kádùá lọ́lọ́run mọ́tò lójú owó lọ́lọ́run tó lọ́lọ́run mọ́jọ okú sáájú bàbá rẹ̀ o lè ṣe ládùá kò sí wọ̀ bẹ́ẹ̀ ọmọ wà nù kádà ọlọ́run tó kọkalẹ̀ tẹ́lẹ̀ àgbà bẹ́ẹ̀ ìmọ̀kọ́ wá pé ọlọ́run mọ́tò lójú ojú owó ní tò ìgbà míì ń bẹ́ẹ̀ pé kọ́mọ okú sáájú bàbá lọ́dà ń kodó gbàgbọ́ bàbá kọ́mọ bàbà jẹ́ ìbáyà kúrán ti sọ ẹ̀ẹ́dẹ́gbò lóṣù ayọ́kọ́lọ́ mọ́tò lójú ọmọ òkú lórí ìmánì bàbá náà òkú lórí

ìpele ẹlẹ́ẹ̀kẹta oní ẹni ká máa sàkíyèsí àzàlíyẹ́sì láì tààlà ẹ̀ ká máa sàkíyèsí pé bíbẹ ọdún ọba àlejò ọlá bíbẹ rẹ̀ tí ò ní ìpìlẹ̀ ni kò ní ìpìlẹ̀ tó lè bọ́ sínú làákàyàwó sí ìkẹta ọlọ́ọ̀bá ń sọ pé sabbaha lillahi ma fi samawati wal ardi wa huwa al-azizul hakim ọlọ́ni sabbaha lillahi ma fi samawati wal ardi gbogbo tí ń bẹ ní sánmà pátá àti tí ń bẹ nílẹ̀ gbogbo wọn ní ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run tó ṣe é ṣe gbogbo tí mẹ́lẹ̀ àti sánmà kọ́mọ ṣe àfọ̀mọ́ fọ́mọ yíta ọmọ mọ́ríà ìta ọmọ mọ́ríà kò tètè ẹni tí ọ̀wọ́ ti kẹ́ẹ̀kì lọ́nà ẹ̀tún wá ní ó kú ẹ̀tún ló jíǹde ọlọ́run ní kú ó tún wá jíǹde ìbùsọ́kùsọ̀ ọ̀rọ̀ ọmọ òlélẹ̀ ọlọ́run dákun dàyèdè wa ń kún o ẹ̀dàyèdè àwọn náà ń kún o ọlọ́run jí wọ́n sọ jùlọ sí òdodo ọlọ́run ní sábà ìlà ìmáfi sàmáwá ti wà láàrùbí gbogbo tí ń bẹ sánmà pátá àti tí ń bẹ̀ ń lẹ̀ pátá inú ọlọ́wọ́ bá mọ́ wàhúwà láàzí ìzọ̀lá àti ọlọ́wọ́ bá ní ọba dúborí ọba tó yẹ kójú gbogbo ẹ̀dá lọ iná lékè lórí gbogbo ṣe rẹ̀ alhakimu ọba ọ̀jọ̀gbọ́n gbogbo nílé nǹkan gbogbo ti ń bẹ́ ń sámà àti lẹ́ẹ̀lẹ̀ ọlọ́run ló ní gbogbo tó ń kó ní wọn ọlọ́run ló ní ọlọ́run ló ní ṣùgbọ́n ìtọ́lọ̀ ń bá gbé sí àkàtà rẹ ọbẹ̀ ti ṣèdánwò fún ọ ni kọwa máa ṣe lọ́nà tó gbà dáa tó fi tó fi bá ọlọ́run pẹ̀lú dáadáa ẹ̀ ọ̀hún tó ṣẹ́kù bẹ́ẹ̀ nìyẹn bóòlù ó ṣe wá jókòó tẹ̀rẹ̀ tí wọ́n ló ní ọlọ́run ní làhùn lóníkù sàmáwá ti wọ́n gbogbo mọ́làkúùtù gbogbo téèyàn máa ní pátápátá tí ń bẹ ń sọ́mà àtìlẹ̀ ọlọ́run ló ní yóò yí wáyé mi láti pé nígbà tí wọ́n àwọn èèyàn dùnkù sí ìpín tí àná ìsọ̀tọ́lá tó pín jọ kan ẹ wá lọ pé ìpín irú òpin ogun orí nǹkan ogun wọlé àná ìwà pín yìí àwọn ọmọ òpin ojú rí ọlọ́run lára ilé yìí àná ìwà sọ́lá láàrin ọ̀sọ́lá ó ní ká bí ó ti déédéé ọ̀bá ti déédéé ó ní ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ló ní wàhánà lè kọ́ símù èmi kẹ̀jẹ̀

ọlọ́ọ̀bá àlékẹ́ ọlásàpílà ó múlíkù sàmàwà àti wọ̀lá gbogbo ọlá sánmà àti ilẹ̀ oúnlò ní yóò fi wà yómi ẹntọba wọlọ́n afún ní ìsẹ̀mí tí ó sì máa ló lọ wáyómi ètù ẹntọba wọlọ́n agbẹ̀mí ẹ̀ amúsọ́dọ̀ wà álà olùṣẹ́ ìǹkọ́dé ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá ó ní kàpá lórí gbogbo nǹkan pátápátá هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم ọlọ́run táàmù o ní awọ́lù o náà ní àkọ́kọ́ ọwọ́ lè áàkìrù o náà nìkan wọ̀dọ́hìrù ọlọ́ọ̀bá ni ọba tó hàn ọ̀lẹ̀báàkìrù o náà lọ́ba tó pamọ́ wọ́wọ́ àbíkú lè ṣe ìrìn àlíyìn o náà ó ti wá nù àdìsí ànábì wa sallallahu alayhi wa sallam nínú tí Abu Huraira tó gbà wá látọ̀dọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam ó nígbà tó jì sí ọlọ́run bá lọ síbi ìbùsùn ní alẹ́ nínú tí ó ní káwọn máa wí tó náà sì máa wí òun náà ni pé Allahumma rabbas samawati wa rabbal ardi wa rabba kulli shay'in خالق الحب والنوى منزل التوراة والإنجيل والقرآن أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناسيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقدع عنا الدين اقدع عني الدين وأغنني من البطر ó أجي الله صلى الله عليه وسلم يوم mọ̀ pé aláhùn mọ̀

ọlọ́ọ̀bá alékọ́lá onáà ní fáálíkùlù hábì onáà ní máa jẹ́ kí èso pọ́lánù tí ó fi wá di tí ó wù wọ́n nà wá èso dàbínú ibi tó ńlá níbi èso dàbínú ọlọ́run ló ṣe kábẹ kì í ṣe sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ́ńsílà tàwọ́ráàtì ọlọ́ọ̀bá náà lọ́sọ táwọ́rá kalẹ̀ wálé ìnjíìlì àti ìnjíìlì wálé kùrán àti kùrán àwùjọ bíkà mí ìṣàròrè lè di ìṣàròrè ọlọ́run

lọ́dọ̀ àwọn lágbáwá ni wọ́n pè náà fíyà gbogbo tó ṣe pé ìwọ ọlọ́run abẹ́ẹ̀ká paara rẹ̀ nǹkan wà ó sì lábúrú lára ìwọ ọlọ́run sọ́bí kò ya aburú rẹ̀ antalẹ̀ awúwálù èrè ọba ní ọlọ́run ni ọba àtàyìn sí àwọn míì tí ẹjẹ́ alákìíjà játijàti bí àwọn mọ̀tẹ́sílà àtàwọn míì wọ́n bá tún ní túláàsì ní àlìjẹ́nà àlìjẹ́nà gbọ́dọ̀ ẹ̀ǹdì nígbà kan iná ẹ̀ǹdì kan nígbà kan yóò wá pọ̀ ọlọ́ọ̀ni kan tuntun torí pé ọlọ́ọ̀ni àlẹ́ àkírù ẹ̀ àkídà àlùsùn náà àlìjẹ̀má tí ìtọ́ka Quran sì wà lórí ẹ̀ tájú ti wà lórí ẹ̀ ó ní pé iná àti àlìjẹ́nà yóò mọ̀ ọbẹ̀ lọ láéláé ni àìmọye àgbègbè tọ́lọ́run sọ pé sáálì di ìnà bí i ha abàdàrà ẹ̀ mọ̀ ọbẹ̀ lọ́nlẹ̀ gbére ni kí wá ní ìtumọ̀ ẹ kíkù ilé ọlọ́run nìkan ìjẹ́ òpin gbogbo nǹkan ọlọ́run àti bíbẹ àwọn nǹkan yìí táwọn mọ́sùnmọ́ abẹ lọ láíláí ẹ ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ alùsùnà wà jẹ̀máà ó náà ni pé ìtí ọmọ abẹ lọ láíláí tí ò ní símọ́ náà lọ́lọ́run ṣùgbọ́n gbogbo nǹkan míì ọlá ọlọ́run ni wọ́n fi tí ó máa bẹ̀rẹ̀ láíláí ẹ̀kùtù látara jíjẹlu ọlọ́run láíláí náà ni àwọn nǹkan yòókù náà ti máa bẹ ẹ̀kọ́ wọn rárá ọlọ́run alẹ́ ápínù wọlé ọba àkànyìn wàléyíta wàléyíta wọ́n ní wàhántà bá àdáka ṣe ìrẹ́ ọlọ́run ní ọba àkànyìn tí pàlẹ́ ìtàbà òkàkà ṣe kò sí nǹkan tó borí ìwọ ọlọ́run kágbé nǹkan tó wá hàn ìwọ ọlọ́run lọ ẹ̀ ọlọ́run bá hàn ṣùgbọ́n bí ìhàn hàn láhàn jù náà ni òjì àrì ẹ̀ máa láàárọ̀ lè ikọ̀ nígbà tó lọ́wọ́ bá fi ìmọ́lẹ̀ inú ìmọ́lẹ̀ ọlọ́run tó fi hàn láì

gbogbo ẹ̀rí ló ń tọ́ka lórí bíbẹ ọlọ́run tí ò sí nǹkan tó wà lókè ọlọ́run wọn à ń tàlẹ́ bá sínú ọlọ́run bá náà ló tún wá pamọ́ tí ọba pamọ́ ni àwọn kan ò ní máa fẹ́ fàlẹ́yìn sàdùkú náà kà ṣe kò sí tó pamọ́ tó wọ ọlọ́run ẹkọjẹ à ń ní dẹ́yìn ìyá ọlọ́ba ń san gbèsè ó òjíṣẹ́ ọlọ́run ní sọlọ́run sọlọ́lá rẹ̀ káwa a ní bùkátà sí ọlọ́run tó bá san gbèsè ìtìá náà ò ń tá àmà àti ń tá ọlọ́run tó bá wa

pẹ̀lú ilé láti parí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrìnlá nílé atáàsọ lórí al-ibadatul qalbiyya àwọn ìbáàdà táà máa fi ọkàn ṣe fún ọlọ́run táà pè ní al-muraqaba ká máa sọ ọlọ́run ọba àlèkè ọlá káti máa sọ ìwọ rẹ̀ fún àwà abọ́ sí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún ọ̀nà ni manzilatu

Ibn Qayyim ní jama'atu min al-mufassirin apá kan mọ́ àwọn onímọ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n ní fọ́rùmọ́tò láì ààbùnà mọ̀gàdìbòbò wọ́n ní ti ń jẹ́ ìwọ ọlọ́run láàyè yìí àwọn tọ́lọ̀ ń sàkọlé fún láàyè òun náà ní àwọn kan ọgbọ́dọ̀ ní ọ̀wọ̀ lọ́dọ̀ wa wà máa ánìwò àti ń bá kọ̀ ha sẹ́dùkú mu ha ọwọ́ tó ṣe fún àpọ́nlé tó ṣe fún náà ní pípa ọmọ débẹ̀ rárá bá ti débẹ̀ ó ti dìtú wá lọ́dọ̀ ọlọ́run ti mọ̀ yí pé tí a mọ̀ dẹ́ṣẹ̀ tó bá wá fún lọ tú bá wa lẹ́yìn ọsọ pé fúrù máa láàyè máa láàyè ti há kù ó ní tí ń fúrù máa ọlọ́run àwọn nǹkan ọlọ́run ó àwọn tó yẹ pé ká fagbá rẹ̀ yá náà sínú ká má dé ó ní àwọn èèyàn kan sọ pé al-amru wan-nahy àwọn àti ọlọ́run àti kí tọ́lọ́n bá kọ̀ fún yóò náà ní hurmatullah afáwa az-zujaj òun sọ pé al-hurma ìtọ́jẹ́ ìwọ ìhọ ọlọ́run tọ́lọ́n fún lápọ̀lé òun náà ni máa wajaba al-qiyamu bihi wà máa wà haruma at-tafriqu fihi náà ni ó jẹ́ ọlọ́run àwọn èèyàn mi sọ pé fòrùmọ́tò ọlọ́run òun náà ni alìmọ̀nàtìkù àwọn ààyè ibi tá ti ń ṣe iṣẹ́ hajj ni mọ́kà ni ni ẹ̀hàrà àràfáàtù ni àti àwọn jamarat gbogbo àwọn ààyè Ibn Qayyim wá sọ pé nígbà tó gba ọ̀rọ̀ àwọn àfọ́ oríṣiríṣi wá ó ní àsọ̀wà ìtúsí déédéé lọ́dọ̀ òun anna al-hurmat ìta kò ní ìwọ fún ní ìta gbọ́dọ̀ fún ní ní nǹkan ọlọ́run ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ni nípa ààyè ìbáadà ni àbí ìtọ́lọ́ kọ̀ fún wa ni àbí ìtọ́lọ́ ń wíká máa ṣe tá gbọ́dọ̀ ṣe àṣẹ ètò náà ni ìwọ ọlọ́run tó ṣe wípé agbọ́dọ̀ máa ṣe àpọ́nlé rẹ̀ ìntọ́jẹ́ ṣíṣe a ma ṣe ìntọ́jẹ́ sí sọ́ra fún a ma sọ́ra fún ìntọ́jẹ́ ká gbé a ma gbé lẹ̀, ìntọ́jẹ́ ẹ̀tọ́ a ma pé ìntọ́jẹ́ àwọn ààyè a ma pán àwọn ààyè a ma fún ní tọ́lọ́ ń béèrè lọ́wọ́ ń pa áfíkà sí ìbáàdàtà ìtọ́jú àwọn èèyàn tí ẹ jẹ́ ẹni tọ́lọ́n a máa nítorí kí wọ́n jẹ́ ẹni tọ́lọ́n tí ẹ ń tọ́lọ́n taari ẹ̀sìn tọ́lọ́n lára wọn a tún máa fún wa ní ọ̀wọ̀ ọkọ̀ wọn si tọ́lọ́n a tún máa fún ara a ọ̀wọ̀ fún ìhọ́ tọ́lọ́n náà náà ni pé

so agbọ́dọ̀ máa ṣe àpọ́nlé àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá sọ sọ́nù Quran suratul hajj aya thirty two ọlọ́run ní dáálíkà wa man yu'azzim wa man yu'azzim wa man yu'azzim sha'a'irallah fa innaha min taqwal qulub ọlọ́run ní ẹ̀yọ́ wù tí bá ń ṣe àpọ́nlé fún àwọn àmì ẹ̀sìn ọlọ́run fa innaha min taqwal ọwà nù ẹgbẹ́ ẹ̀mí èèyàn ọbẹ̀ bù ọlọ́run ẹ̀túrí pé wa iyyaka na'budu wa iyyaka nasta'in kò lè tí ì pé àyàfi tó bá jẹ́ pé à ń ṣe ọ̀wọ̀ fún tó yẹ kí a ṣe ọ̀wọ̀ fún nínú ẹ̀sìn àwọn onímọ̀ sọ pé ọ̀wọ̀ tá a ní ká máa ṣe fún si ìpele mẹ́ta náà wà tún ní òun náà ní ọ̀wọ̀ yẹn ìpele mẹ́ta ni ìpele àkọ́kọ́ ká máa ti ọ̀wọ̀ fún àṣẹ ọlọ́run ìtọ́ba ní ká ṣe ọ̀wọ̀ fún nítòsí ní ká ṣe méjì àbí ká pé mẹ́ta ìmí ìbẹ́ jẹ́ wájibù wájibù lẹ́fẹ́ ìdẹ̀dẹ̀ ní ká ṣe tá a bá ìmí ìbẹ́ jẹ́ pé àti gbọ́dọ̀ gbogbo ẹ̀nà rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ìmí ìbẹ́tọ́ ẹ̀fẹ́ mọ̀báàbù lásán ni ọlọ́run sí lẹ́tọ̀ fún wa tó bá wò ó sí tó bá wò ó mọ̀ sí ṣe gbogbo àwọn àníw ó ti bọ́ sábẹ́ amúrú ọlọ́run ara àti ọlọ́run nígbà tó ti yó kan kó tó wá jẹ bisikíìtì abẹ́bọ́ jẹ fíìtì tó bá wò ó jẹ tó bá wò ọmọ jẹ lẹ́yìn ìgbà ó ti yó kó tún wá mú nǹkan díẹ̀ sẹ́nu tó bá wù ọ́ ní oṣé tó bá wù ọ́ ní ọmọ ṣe tó ti bẹ́ẹ̀ náà àti ọlọ́run náà wà lára ni torí pé àwọn onímọ̀ ń sọ pé ń ṣe gáàlù bil mubahi àṣùgbùlù bil mubah ṣùgbùlù anil muharram nǹkan tó bá jẹ́ halali tó jẹ́ mubah tó bá ti bísì pẹ̀lú ẹ̀ ó ti bísì tayọ fọ́ọ̀mọ́ sí nǹkan haramu nìyẹn ajẹ́pẹ́ lásìkò yẹn náà tó bá dà ní ẹ̀ dáadáa pẹ̀lú ẹ̀ ọ̀tún mọ́ gbalada lọ́dọ̀ lọ so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn la fi ń gbalada ìtọ́jọ́ràn ẹ̀yàn àti ìtọ́jẹ́ mùsàábù àti ìtọ́jẹ́ mùbáwù ká láníyàn dáadáa pẹ̀lú ẹ̀ ọba wù ọ jẹun bó wá wù ọmọ jẹun tí ìbá ti jẹ pé ebi fẹ́ hàn lé mọ̀ tí ìbá fẹ́ hàn lé mọ̀ lọ́jọ́ túláàsì kọ́ jẹun ṣùgbọ́n ibi ọ̀hàn lé mọ̀ tó bá wù ọ ní kọ́ ọwọ́ amúra pé ọ̀fẹ́ jẹun sí torí ọ̀fẹ́ múra alẹ̀ láti gbààwẹ̀ kó lè bá lókun láti gbààwẹ̀ dalẹ̀ àsìkò tó fi ń jẹun àlàálì ló ń jẹun ó sì mọ gbalada lórí ẹ̀ so àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ máa ti àpọ́nlé fún láti mọ ọmọ ìdájọ́ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìtọ́jẹ́ náà yóò tọ́lọ́ ìtọ́lọ́ ń kọ̀ fún wa ìtọ́lọ́ ń kọ̀ fún wa oríṣi méjì ni téèyàn bá ṣe ọ̀ngbẹ̀tẹ̀ agbọ́dọ̀ mú ọwọ́ agbọ́dọ̀ mọ̀ yẹn ká mú ọwọ́ rẹ̀ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì tọ́nà ní ká má ṣe ṣùgbọ́n ṣíṣe rẹ̀ mọ̀kúrú ni akórìíra rẹ̀ ni àìsí rẹ̀ lọ́dáàjù mọ́tọ́ ọba ṣe kìí ṣe pé ó lórí ẹ̀ kìí ṣe pé bóyá ọgbẹ̀tẹ̀ so àwọn yẹn náà agbọ́dọ̀ mọ ṣàkíyèsí rẹ̀ dáadáa nínú gbogbo lílọ bíbọ̀ wà àti báǹkì lójoojúmọ́ àpọ́nlẹ́tọ́ yẹ ká ṣe fún òun náà ní ká máa lo òfin ọlọ́run lórí àwọn nǹkan wọ̀nyí àti àwọn tí bá àwọn tí ó rò pọ̀ mọ́ ká mọ ìdájọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní òpele ẹlẹ́ẹ̀kejì níbi ìtàkọ́kọ́ jẹ nígbàtà bá ń ṣe a máa ṣe ń ṣe wípé ọlọ́run bá ní ọba tó lẹ́tọ̀ọ́ ká máa ṣe ìjọsìn ká máa tẹ̀lé àtẹ rẹ̀

káwá fi gbé ẹ̀sìn jókòó káwá sọ pé rárá o àkàǹtì lọ torí kọ́ lọ́n lẹ́tọ̀ọ́ sí jọ̀sìn ni rárá o ká máa ti lọ́n torí kọ́ lọ́n lẹ́tọ̀ọ́ sí jọ̀sìn káàkiri máa ran kan ìtọ́lọ́wọ́ bá àlejò ọlá tó fi pọ̀ mọ́ sísìn ọlọ́run yẹn ta àmàlù ọ̀nà ní àdìjá náà nìyẹn adógún ẹ̀ fún yín ìsàbàbí bá àsàbàbí yà ni ní sábàbí iṣẹ́ ẹ ti ṣe nífẹ̀ láti jẹ́ kẹ́ lẹ́tọ̀ọ́ sí ọlọ́run dákun sáà jogún ìjọsìn náà fún wa oṣù jogún àjẹ́nà náà fún wa kò jogún ìyọnu rẹ̀ fún wa èyí tó wá lékè jù náà ní ìyọnu ọlọ́run tí ìyọnu fi ń bí àjẹ́nà ìyọnu ọlọ́run ní ọ̀gá ìyọnu ọlọ́run ń wọ̀ láàyè ṣùgbọ́n bá ọba ti wà lálùjẹ́nà ó ti mọ̀ pé orí ìyọnu ọlọ́run kọ́lọ̀ ń dákun sáà ti ìyọnu tiẹ̀ fún wa ìyá ọlọ́run tí bẹ́ẹ̀nu náà ọlọ́mọjà jẹ́ mọ́jà wọ́n náà bèèrè bá jẹ́ yàbẹ̀ ìbínú ọlọ́run náà lè yẹn máa fi wọ inú náà olóòtún láàyè mẹ́mbà ti wọ́n inú á mọ̀ kí ọlọ́run bá lè kí ọlá bínú ọlọ́run bínú sí wọ iná rẹ o ti tó láàánú rẹ nǹkan àkọ́kọ́ nìyẹn àkọ́kọ́ ẹ̀ ntọ́nà ọba àlekè ọlá tó bá sọ fún wa kájé ó wà bó ṣe wà ọ̀rọ̀ pọ̀ mi yẹn insha Allah ibi ibi ìyún láàdùn sí láàmà gbé lọ lọ́la insha kọ́sẹ̀ ní wa ó sì gbá ní ìbádà fún wa bismillah.